wò wá lẹ́ni yìí a wà ní ibi tí a ti fẹ́ wo Àlàkẹ́ Alówónlé. Ìmáyìlì Adébáyọ̀ aka Investor Bobby. Adébáyọ̀ Adéníyì aka Investor Bobby. Investor Bobby as we all know uh, this Àlàkẹ́ Alówónlé Please, can you tell us the challenges that you faced during this uh, production? Okay, um, first and foremost, um, I don't want to talk about challenge because right now we're giving money the glory for a successful project. Yeah. All right. Um, this Alake Alowole, how can you compare this Alake Alowole with your previous movie? Okay. Um, I'll give Alaka Lowly 100%. All my products release, have always been 100%. But then as a filmmaker, I always make sure my recent movie should be better than my previous uh, production. Yeah. Okay. When you see the trailer of Alaka Lowly, what do you expect that will come out from this movie? Yeah, I expect magic expect fire, the, the quality, the picture quality, the casting, and everything put together in that production that uh, uh is fantastic. Yeah. Okay, Alake Alowole will be showing on Apata YouTube channel next month. Apata YouTube channel next month. Watch out for Alake Alowole. Welcome. Sọlọmọ má bínú orí, orí ò tiẹ̀ ṣe bínú náà. Ó yẹ kẹ́ ti mọ̀ everything that comes from Investor Bobby. Nǹkan tó lè múrú wà ta fi ń sáré kábàkàbà ń pé ẹgbẹ́ ká máa bọ̀ bí wàá ká wá support for me you know that it is hundred percent ó lọ fà fà ẹ jẹ́ kí n bá yín parí hundred percent sure ẹ ẹ ẹ ó lọ fà fà. orúkọ mi ni Físáyọ̀mí Ọlámídé Amọ̀lẹ́màdé àti gbogbo yín mọ̀ sí àbẹ̀. kí ni ẹni tí ẹ lè sọ fún wa ní nípa sinimá Àlàkẹ́ Alówólé mi ò lè sọ púpọ̀ nípa ẹ̀ torí ẹ ṣì wù tó bá jáde. but the movie is very very interesting because tí ẹ lérò owó lè ṣẹlẹ̀ gbọ̀ngàn ló ṣẹlẹ̀ nù bí àwọn actors tó wà bẹ̀ tẹ́lá ibo ṣe á gbọ́ sí ìgbà dáadáa. ẹ dẹ̀ mọ̀ ife ní ti sí ibẹ̀ sọ́kọ́ mi bá fún yín kò kí ń ṣe kékeré rárá. tó ẹ wọ́n jà iṣẹ́ yìí Àlàkẹ́ Alówólé. ọmọ Bọ́lá ní adé ọmọ Bọ́lá ní Àdìgún ṣùgbọ́n wọn ò parí ẹ̀ tí a mọ̀ sí yí. ọmọ Bọ́lá bàbá bí ẹ ṣe ń gbọ́ àlàkí alówólé kí ni ẹ lè sọ nǹkan pàtó tí ó wà nínú sinimá yìí tí ẹ fẹ́ràn tí ẹ fi wò wípé à sinimá yìí o tí wáyé pé mi ò sí bẹ́ẹ̀ ni ó máa dùn mí gan-an. ẹ wò ṣe rí sítórì yẹn sítórì yẹn gangan à ẹ wò ó dùn iyọ̀ dùn magi dùn ẹ wò gbogbo ẹ irú ṣáàkì gbogbo ẹ. lẹ́kún sínú ẹ̀ ẹ wò àwọn actors tó dẹ̀ wà ń bẹ̀ àwọn actors gbà kan ẹ ti mọ̀ pé bobby films kì í disappoint so ẹ wò inú mi dùn gan pé i be part of it. Ah, àǹtí lẹ́pà ga ohun ṣé mo gbà ṣé mo wà lọ́nà ó ya ẹ fún ẹ jẹ́ kó mọ̀ a wá wo àlàkẹ́ àlówólé jáde ẹ bá wa wò ó kí ẹ bá wa fìfẹ́ ṣe kí ni. ẹ bá wa wò ó wìtì wìtì don't go don't sleep on it ẹ wò ó eh. ẹ má jẹ́ kó ṣe máa sọ fún yín ẹ wò ó wá ti máa gbọ́ bá ti gbọ́ kó ti drop by kẹ́ wò ó wìtì wò mí wò lẹ́ni ni máa jẹ́ kó mọ̀ yàtọ̀ láàrin ìjì. Ah, láyé èmi ni wọ́n jẹ́ kó mọ̀ yàtọ̀ láàrin ìjì àti afẹ́fẹ́ eh, eh. afẹ́fẹ́ a máa fẹ́ yẹ́rìyẹ́rì. bẹ́ẹ̀ni ìjà àti kánilé kánilówó kániláṣọ lọ èèyàn tó wọ tiẹ̀ sọ́rùn kó má ṣàfihàn. wọ́n níyàn tó wọ tiẹ̀ sọ́rùn kó má ṣàfihàn ah, lẹ́ni mo wà pẹ̀lú arínájà bí òjò arínájà bí òrùn ah, àlàkẹ́ alówólé arínájà kí ni ẹ ní láti sọ nípa sinimá àlàkẹ́ alówólé yìí sinimá Àlàkẹ́ Alówólé iṣẹ́ tó lágbára ní iṣẹ́ iṣẹ́ tẹ́yìn gan máa wò tẹ́ máa kẹ́kọ̀ọ́ tí mo ní máa dùn àyè ní àrítàkìtì oríṣiríṣi àṣà àti ìṣe Yorùbá la kó lọ sínú ẹ̀ fún ẹ̀yin èèyàn wa láti wò tó bá ti wá jáde ẹ̀dùn ojú ẹ̀ bá wa wò agbára ọlọ́run ní tẹ́ máa fi gbogbo nìkan a wà ń bẹ̀rẹ̀ láti wá ṣe premier àlàkẹ́ àlòkò iléeṣẹ́ láti ọwọ́ investor Bobby ó ti ń ṣe sinimá sinimá ilé ètò yàtọ̀ àlàkẹ́ àlòkò iléeṣẹ́ tó lágbára. òun lè ti gbọ́ láti ẹnu arínájà yẹn arínájà ò sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀. arínájà nínú sinimá yìí ó ní wípé ẹ kó ipa tí ó pọ̀ nínú sinimá àlàkẹ́ àlòkò yìí àwọn bí sinimá ìṣe dùn bó ṣe lárinrin tó gẹ́gẹ́ bí a ṣe rí ìpolówó sinimá yìí ó rí wípé ẹ sọ pé ẹ nígbà fẹ́nikẹ́ni. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ mo ní jẹ́ rò pé wọ́n gbà fẹ́nikẹ́ni lọ́dún yìí ni wọ́n ò ní gbà fẹ́nikẹ́ni lọ́dún yìí ọmọ àgbààgbà ni mo bá rí o nítorí wọ́n kojú mi mo sì jẹ́ ọmọ pé ó pàálẹ̀ bí yẹ̀pẹ̀ ẹ wo ẹ máa jẹ ẹ lọ náà tó bá bàjẹ́ kẹ́kẹ́ e náà òun lè ti gbọ́ yẹn babaláwo tó ṣe kíni babaláwo tó ní swaga a máa tún yín ṣe ẹ ṣe àrínájà mo ní ayọ̀ láti tún introduce àwọn kan tí ẹ ti fẹ́ mọ̀ àbí tí ẹ fẹ́ rí àbí tí ẹ fẹ́ gbóhùn wọn láti introduce wọn sí wa kẹ́hìndé kọlù tó ń ti rí ẹ̀yin tẹ́ ti mọ̀ wọ́n ẹ̀ ti mọ̀ wọ́n òdú ni wọ́n wọ̀ ṣáàyè fúlùkọ́ ẹnì kejì wọn. akínbáyọ̀ orakiyọ̀ nǹkan tí mo fẹ́ bèrè lọ́wọ́ yín ni wípé kí ni nǹkan pàtó náà tí ó gbé yín wá síbí ní èlé. Àwọn àwọn ayé sí òun ni ẹ ti gbọ́ ẹ̀yin ará wọ́n ní nítorí investor Bobby òun ni àwọn ṣe wà ní ibí ní èní nítorí sinimá wọn Àlàkẹ́ Àlówólé. Um, mo ti mọ investor Bobby ti ṣe bí ẹ̀kọ́ lè mọ̀ pé àwọn um, olùdó máa ń ṣe ó máa ń lè fi lọ́jọ́ lẹ́kọ̀ọ́ and mo mọ̀ pé kí mary wọn dá wá nítorí ẹ̀yìn um, tọ́pù ìṣòro máa jẹ́ sókòlẹ̀ lọ́kẹ́ jẹ́ ìgbà náà wá jáde ojú sóòrè sí ni máa ń lẹ́nu ètò bá jáde sí gbẹ́kẹ̀lé mọ̀tẹ́ wa jáde tó wá bá wa gbà tí tó bá wa wí ah, màmá orí àfẹ́ṣe. òun ni yẹn ti kó yẹn ẹ̀yin aráalé ṣé rí sinimá àlàkí alówó lè yìí a ṣe láti fi lè gbé àṣà àti ìṣe yorùbá a ṣe láti fi lè gbé jáde. ẹ̀yin aráalé ẹ bá wa ohun tó bá ti jáde ó sí orí àpáta tv ìgbéyàwó tó bá jáde láti ọwọ́ gẹ́gẹ́ tí mo ṣe sọ lẹ́ẹ̀kan tó kù àwa náà dẹ̀ fi da ẹni tó dára ní disappoint. ok yàrá lè eh, àlàkẹ́ alówó dé ó mọ̀ jáde sórí àpáta tí lílẹ̀ ṣubú kọ́ lẹ́yìn wà lọ́jà ní lílẹ̀ ṣubú lílẹ̀ wà ní wọ́ọ̀ṣì. Um, mo really assure you in my life, this is a perfect program. Um, we are shy lárugẹ ẹ̀ka anything that has to do with culture ló máa wá yìí sọ máa wọ ẹ̀ tí mo fẹ́ sọ nítorí pé ẹ̀rù ń bà mí nítorí pé nígbà tí mo sinimá yìí ṣe ni mo rí tẹ pé wọ́n dání tẹ̀bẹ̀ sọ yí pé àwọn tẹ̀ sọ pé èèyàn rí pé à ẹ̀yin ẹ̀ mọ̀ tẹ́ gbà ẹ̀ mọ̀ kọ́ kò kí ni ẹ lè sọ fún wa lórí kárátà tí ẹ ṣe nínú iṣẹ́ yìí kí ni ẹ lè sọ fún wa nípa ẹ̀. inú nígbà tí producer send script pé káàtà ti máa sọ̀rọ̀ pé but tí ì fi káàtà ẹ̀ ká ẹ̀ first time ti máa fi káàtà ẹ̀ múlẹ̀ appreciate producer mi pé káàtà ẹ̀ was very stressful there for àgbàlagbà lọ àgbàlagbà lọ àyẹ̀wò náà gẹ́gẹ́ bí storyline ìwà ní ayé àtijọ́ ọmọ ṣe so ó kó fọ́ wa ní pé mo lè fẹ́ fún wa ní blue so that bá ti jáde ẹjọ́ ìjà bá ti um, di ojú ẹ̀ bá ṣe jáde ẹgbẹ́ wa fún wa ní ìṣẹ̀ká bá ṣe ti ṣe. bẹ́ẹ̀ ni omi ẹ ti gbọ́ yẹn ẹ̀yin ará alẹ́ tí ó bá ti jáde ẹ bò ó wìtìwìtì kí ẹ bá wa wo sinimá Àlàkẹ́ Alówónlé síwájú kẹ́ tó máa lọ mo fẹ́ kí ẹ dárúkọ yín fún gbogbo àwọn aráalé. Ní àkọ́lé káàkiri sí ilẹ̀ Déyẹmí Jimoh ẹ ṣé púpọ̀. Ọ̀kan lára àwọn tí wọ́n kópa nínú iṣẹ́ sinimá Àlàkẹ́ Alówónlé òun ni eré. Mo fẹ́ kí ẹ dárúkọ yín fún àwọn aráalé orúkọ mi ni Bashir Rere àwọn àtikẹ́ ipa wo ni ẹ kó nínú sinimá Àlàkí Adógún ní kí ni ẹ lè sọ nípa ipa tí ẹ kó nínú sinimá yìí. alákòókò ló ń kọ́ dúpẹ́ nípa ìbéèrè àlàjọ ló pé ohun nǹkan tí investor Bobby bá fi nílẹ̀ báyìí kò ń ṣe wàsá sí ẹ̀ àkókè rárá rárá wàláì. kí wàá ní nǹkan tí ẹ lè sọ fún wa nípa sinimá Àlàkẹ́ Àlówólé such an amazing story so kò tí máa bọ̀ sọ fún gbogbo ẹ̀yin tí eh, tẹ́ ẹ̀ wò wá yìí pé ẹjọ́ lórí ọlọ́run kẹ́kẹ́ sọ pé ẹ wo mú àlàyé òun lè fi gbọ́ yẹn tó bá ti jáde ẹ wò ó kí ẹ wò ó wìtìwìtì. mo bá Sunday mo bá dọ́gba ni ẹ mo fẹ́ kí ẹ dárúkọ yín fún àwọn aráalé. orúkọ tèmi Sunday Jàtó Sunday Wéjẹ kò lè. Sunday Jàtó Sunday Wéjẹ ó ní kò ṣe kí ni kò lè ré wọn kí ni ẹni láti sọ fún wa nípa sinimá àlàkẹ́ alówólé med ẹgbọ́n wọn ní med. ó dùn pa ipa ogun ọlẹ kó nínú àlàkí alómúlè ìrìn ní ìrìn ló ń lo face cap. mo rí wípé nínú sinimá ibi kan wà tó wáyé pé ẹwà tó wá bẹ̀rẹ̀ sí nké kí ló dé nké kí ló pa ìyẹn. ìdùnnú ni ìdùnnú ni èmi ló dẹ̀ ti fẹ́ máa gé kí lẹ ní jẹ́ fẹ́ sọ fún àwọn aráalé láti lè lọ bá wa wo sinimá Àlàkẹ́ Àlówólé. Ah, if you are not watching this movie, nígbà mi ò miss. Ah, Àlàkẹ́ Àlówólé, tí o bá wò ó miss. Oh my God, mi mi mi ní sọ̀rọ̀ pọ̀. Ẹ má sọ̀rọ̀ àgbàlagbà, má sọ̀rọ̀ púpọ̀. Ẹ rí pé mo bá yín kúnlẹ̀ lọ, ikùn ló wà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ àdí ẹ̀ bọ̀rọ̀ tí kù bí ẹ̀gbà òun lẹ́ni fún ẹ láti ẹnu Sunday Ìjàtò Àlàkẹ́ Alówóndé ó máa mẹ́ ó máa mẹ́ Àlàkẹ́ Alówóndé ó máa mẹ́. bẹ́ẹ̀ ni mo sọ fún yín wípé àrà òótọ́ ń lé alára mo wà pẹ̀lú ọ̀kan lára àwọn òṣèré tó wà nínú sinimá tí a fẹ́ wò lénìí àlàkẹ́ alówólé mo fẹ́ kí ẹ dárúkọ yín fún gbogbo àwọn ará ilé kí wọ́n mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe dìdí kúkú dé ẹ̀dì kàkà mo ti mọ̀ wípé èèyàn ńlá ní inú sinimá ò tó yà. Dámilọ́lá Fádélé ẹ dákun ẹ bá wa sọ fún àwọn ará ilé ipa wo ni ẹ kó nínú sinimá àlàkẹ́ alówólé. ipa ẹ̀ṣọ́ ọba ni mo kó ẹ̀ṣọ́ ọba bẹ́ẹ̀ ni ọba náà ni torí gbogbo nǹkan tó bá bá ń ṣe kó tó pa aráàlú wá kọ́kọ́ dọ́dọ̀ ẹ̀ṣọ́ ọba sinimá àlàkẹ́ alówó ńlé òkèrè o nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tí wọ́n mọ nǹkan tó ń ṣe nínú iṣẹ́ tíátà yìí àwọn ni wọ́n kópa nínú ẹ̀. sinimá àlàkẹ́ alówó ńlé ó ní àrà tó pọ̀ ó gbé wa lọ padà ayé ìjọ́un a máa kẹ́kọ̀ọ́ púpọ̀ nínú àlàkí àlówó rẹ̀ kọ́mẹ́ntì wà ń action wà ń a lot of lessons lẹ́wọ̀n nínú ẹ̀ ẹ ṣáà try. àbẹ̀bí.